ọkọjá ọ̀rọ̀ ẹ̀rí o kákàdá kòtòrò tọ́lọ́ wọn bá ká lè jára mọ́ iṣẹ́ o ká lè jára mọ́ o àwọn tá a wí yìí wọ́n ń o sẹ́ẹ̀rí gbogbo ata jẹ́ arúgbó ọjà máa àkídà ṣíà lérí Saudi lérí Kuwait lérí gbogbo ilẹ̀ lárúbáwá Nàìjíríà gbogbo ata ń ṣe súnà yìí àkídà ṣíà lérí wa kọ́dà àwọn alùpùpù àti lọ́dọ̀ ṣíà ọ̀tá ṣíà ṣéhà wọ́n ní gbogbo wọn wọ́n tó ti wà nínú tíra wọn èlé kà á má torí àsìkò ètò wọn sọ ni pé tọ́ọ̀bá ba lójú ọ̀nà pa á tọ́ọ̀bá pa á òfin súnmọ́ lọ ni tọ́ọ̀bá ba létí omi tì í sún ni òfin súnmọ́ lọ ni tọ́ọ̀bá owó rẹ̀ gbé owó rẹ̀ tó gbé ni òfin súnmọ́ lọ. ibi ìbá ti lákìdá ilé tọ́wá dé tí mo sì ṣe àkídà tiẹ̀ tọ́wá gbówó lé lọ́wọ́ pé ẹ̀fẹ́ ń pẹ́ náà wálé láti dàwó bá fún léra. ti jẹ mọ́ bọ́bá dé tán tó wá ṣe kíni tó tó wá pa ọ́ wípé àti pípa àtòwò rẹ̀ bákan náà ní méjèèjì tó bá di ọdún aṣúra tí wọ́n máa ń ṣe ọdún aṣúra ní Karbala ní raaki ní raani wọ́n wọ sọ dúdú t-shirt black àtọkùnrin àtọkùnrin wọn wọ́n máa wá wọ́n ní ẹlẹ́bí ètò wọ́n máa wá ní asáni wúnsẹ́yìn asáni wúnsẹ́yìn yá asáni aṣẹ́ bí ètò tọ́ba di ọjọ́ àdúrà oyè tenth of muharram ẹ̀yin tẹ́wọ́n sátáláìtì ẹ̀tún rẹ̀ ẹ̀rù ndị lè mọ̀ èyí tọ́ba wọ́n wà ní gbogbo ẹ̀yin tenth ọdún hussein yìí bí ẹ̀jẹ̀ bá ti jáde lára yín bẹ́ẹ̀ láti mọ̀ pé fẹ́ràn ti white tẹ́lẹ̀ orí tọ́ba white mu wọn ẹ̀jẹ̀ red ó sì mú ọ̀bẹ ìsìnkú sára rẹ̀ lérí ẹ̀ ẹ̀jẹ̀ wa ń kó sí gbogbo imú rẹ̀ ní báyìí wọ́n ti yàbá hussein yàwá hussein hussein ṣé ẹ̀sìn lè yí ìjọba àwọn olóògùn ní olóògùn kò tó wà òun ò bẹ ajá lọ́pọ̀ ìgbà ni aburú náà ni wọn ẹ̀yọ́ ọmọ ìyá mi ní wọ́n wá gbogbo sàárẹ̀ àwọn àbá wọn sàárẹ̀ hussein ẹ̀ bàbẹ̀ wọ́n títí ni wọ́n pè síbẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ kalẹ̀ wọ́n máa tẹ̀tà wá fẹ́ olóòsà ni wọ́n àdáàbò ṣe àfihàn àdàmì ìsìlámù níparí ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí kí ni èrò wọn lórí gbogbo ayé alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ dojú ìsìlámù bo àwọn àti amẹ́ríkà àti israel ẹ̀ máa gbọ́ tí ìránà àti amẹ́ríkà wọ́n máa lé ìṣẹ́ra wọn ní dojoojúmọ́ sẹ́wà pé ajá Ísírẹ́lì òun Amẹ́ríkà ó ṣe tí Ísírẹ́lì fi dẹ́rù bá gbogbo ayé ṣe wá rí agbára tọ́wà lọ́wọ́ Amẹ́ríkà Yàhúdí jù Ísírẹ́lì ló ní. Ísírẹ́lì ẹ wá láwọn sí à ẹni bá sí àlẹ́ kí ni jẹ̀mọ́ Abdullahi bin Sábà Yàhúdí ni Yàhúdí àti Nàsárà ọ̀tá ta ni wọ́n. ولن ترضى عنك اليهود ọlọ́láwọ̀ yahudi wà láàrin nasara àti nasara wọn ní yọ́lú sí yí hátà àdẹ̀tẹ́bíà mìíràn látàrún títí tẹ́ fi dára wọn wọ́n wọ́n ṣiṣẹ́ papọ̀ nígbà sọ̀dámù ní nǹkan àjà tí ẹ̀ tí tẹni kí wọ́n máa jà lólógún ìránù wa lóhùn ní láti jọ ní ìṣúra yín akọ adìẹ àti abo rẹ̀ wọn ò ní já ìránù àti amẹ́ríkà ṣe kí ni wọn ò ní jà láéláé wọn ò ní jà weapon ni wọ́n jẹ́ exchange ẹ̀mí wọ́n ti gba súríyà báyìí wọ́n ti gba ìráàtì báyìí wọ́n wà yamani báyìí àwọn tó wà yamani wò sí yún àwọn ń gbàgbára látọ̀dọ̀ ọ̀rá àwọn wò sí yún yẹn àwọn tó nǹkan yamani ojú gbogbo àwọn irinṣẹ́ tó nítumọ̀ àwọn tó wọ́n jà ní wọ́n bá gbé àwọn pílẹ̀nì yìí wọ́n máa ń ju àkàrà alẹ́ bá àwọn àkàrà tí wọ́n balẹ̀ sádùúgbò kan tí ò ní jẹ́ àdúgbò mọ́ àwọn òṣèlú yóò dáwọ́ yìí wọ́n ti sá lọ wọ́n ti sá lọ ìlànà wọn dákẹ́ gbogbo àwọn àwọn tí wọ́n jẹ́ tí wọ́n mọ̀tàn tí wọ́n mọ̀rọ̀ wọ́n ní àti mọ̀ tó ti wá tí wọ́n bá ni wọ́n ń bọ̀ wá ṣàgbọ́n ànábì ọ̀nà mọ̀ọ́dún jábàlì lọ yamani yamani ò ju ìbàdàn síbí lọ tó fi wọnú ilẹ̀ Saudi Arabia èrò wọn ni pé táwọn bá ti lè gba Maka àti Madina báyìí ẹ̀rí pé Yahudi dídà níbi lẹ́kùn ní Maka wọ́n ti dé kíni wọ́n dé nìyẹn alákọ̀ọ́kọ́ báwọn ó ṣe ni pé next two asara àlàáfi muslim sahara àwọn èrè pé àwọn pa ten thousand muslim lè báyìí káwọn tó wá máa tó kù ó wà nínú àkọọ́lẹ̀ ìwé wọn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì mẹ́tùlù ìmáàmù àfẹlẹ̀ haram ìmáàmù tí máa ń sin ìmáàmù lọ́wọ́ ní haram ń gbà ní àwọn gbẹ̀mí ẹ̀. wọ́n wá ní nǹkan jà nǹkan ogun tó nítumọ̀ ta ní kọ́ wọn jàmá ta ní kọ́ wọn ní nǹkan ogun Amẹ́ríkà àwọn mùsùlùmí ká máa sùn o àwọn fẹ́ dájọba sí àpadà sí gbogbo ayé tí alùpàá ni yóò ní wọ́n ní sọ̀yìn buhari rọ́ ni sọ̀yìn muslim kò sí yẹ́bẹ̀ àwọn tẹ̀ wá kó àdìsí tuntun jáde. lẹ́yìn náà gbogbo tẹ́rẹ́ àwọn wà sunna abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ọba alágbára kọ́lọ̀ má fún wa ní agbára lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa sídi yìí àwọn a bá wò ká lè fún àwọn tí wọn ò rí wò káńtà ni o tọ́ba ti bọ́ sínú ara jama tọ́ba ti bọ́ sínú ara gbogbo tí ń bẹ nínú ara ọ̀làlàáfíà máa wò tẹ́yẹ̀ bá ti ní ṣẹ́ àkàn nínú fámìlì rẹ̀ gbogbo olóògbò tẹ́yẹ̀ bá ti ní ṣẹ́ àkàn nínú ẹbí yìí wàhálà ti dé wọ́n ti wá dé kòrò wọ́n ti ń bẹ ní ọyọ wọ́n ti ń bẹ ní àwùjá o wọ́n bẹ ní àwùjá wọ́n bẹ ní kánò wọ́n bẹ ní ìlú o wọ́n ti gba agbára látọ̀dọ̀ ránù tó ní agbára wọ́n ti fún àwọn ìyẹn tí wọ́n jí kọ́ wá di ìmáàmù ńláńlá tí wọ́n kọ́ mọ́tíláṣí n'ala fún wọn ká wa wá sọ nǹkan sọ sẹ́ńtọ́ burú náà ó burú ìnáwó àwọn àláyé wọ́n máa bọ́ àdúgbàkì àwọn àṣọrẹ́ ìnáwó àláyé wọ́n máa fún bọ́ọ̀lù àwọn àṣọrẹ́ ìnáwó àláyé wọ́n máa fọ́lùkọ́ á ní òṣè àwọn àṣọrẹ́ kí làwọn ń jẹ́ pé bọ̀ sọ ìsìlámù ní ara abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kọ́ ló sábà ní fún wọn mọ̀nà gbogbo àwọn ṣe tó wáá rí sí ń bà mí ló jẹ́ ni pé ṣe é rí ọ̀rọ̀ tó bá ti jọ wọ́n lò owó ilẹ̀ Yorùbá bí wọ́n bá ti lè yí owó dé báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa rẹ̀ fáwọn èèyàn tí wọ́n ra kẹ̀kẹ́ tàbẹ́ bù tí wọ́n dáre fáwọn èèyàn lọ́rùn tí wọ́n fún ọlá òsì. kọ́lọ̀ wọn mú sẹ̀ ṣàánú wọn ọgbẹ́ni adájú sí olúfẹ́ni.